ìbà ọlọ́run olódùmarè ọba tẹrẹrẹ kárí ayé a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó kọlẹ̀ tó kọ̀ kẹ̀ kábíyèsí olódùmarè mojúbà yín lónìí nítorí pé ìlẹ̀ ní ká máa bẹ tí a fi ń bẹ alẹ́ ìlẹ̀ ní ká máa wà tí a fi ń wà á nítorí pé a gbé apá wa ó ṣe é gbé a gbé ẹsẹ̀ wa ó ṣe é gbé olémi àti àlàjú kábára wa ní mọ́ṣúárì àlàjú kábára wa ní gbóbì àlàjú kábára wa ní hospital lọ́nà kan tàbọ́nà mìíràn ìdí nìyẹn tó ṣe kẹyẹ ká máa fi ọpẹ́ àti ìyìn fún Ọlọ́run Olódùmarè ọba tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo kábíyèsí rẹ o torí pé ojúmọ́ rẹ ló mọ́ wa lónìí ojúmọ́ tó wá mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ló máa já sí ojúmọ́ rẹ ló máa já sí ojúmọ́ ìbùkún ọlá ìyìn ẹ̀yẹ ló máa já sí fún wa láṣẹ Ọlọ́run Olódùmarè bí ẹ ti mọ̀ pé ètò lètò ìlera tí yín ló jẹ wá lógún tí ń tẹ̀yìn ò bá nílera kò sóhun tí àwa fẹ́ ṣe nínú ìlera yín làwa ti ń ṣe akitiyan àti wàhálà kẹ́yìn lè ní ìlera kí okun àtagbára kó lè jẹ́ fún yín Orísun ni mo wà tí mo ti ń dún bí tí mo sì ń rọ̀ bí òwe ah! lónìí ohun tá a máa gbéyẹ̀wò òun náà ni àìsàn tí à ń pè ní àìsàn rọlápá rọlẹ́sẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a ti gbé e wárí lọ́nà kan òjọ̀kan ṣùgbọ́n ọ̀nà ti èní ó máa jẹ́ ọ̀nà tó tún yàtọ̀ ọ̀nà tá a tún fẹ́ gbé gbà lónìí ọ̀nà tó yẹ pé ó ṣe pàtàkì ẹ gbọ́dọ̀ mí sí ẹ̀ ní torí tẹ bá mí sí ẹ̀ ó dà ní pé ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ ẹ má jẹ́ kí n sọ ó ṣe pàtàkì nítorí pé àìsàn rọlẹ́sẹ̀ náà la fẹ́ gbéyẹ̀wò lónìí tí àwọn olóyìnbó mọ̀ sí stroke èmi kì í wá máa dá wá mi kì í dárìn ẹ ti mọ̀ bẹ́ẹ̀ pé Fóyèkẹ́ Inaọlájí kì í dárìn ẹ pítì mi wọ́n ti wà ní ìkàlẹ̀ wọ́n ní tó bá tó àkókò máa gbé wọn wá pé ó yẹ wá sọ tẹnu yín ẹ wá tẹ wá sí orí pápá ká lè mọ ohun mìíràn tí àwa kò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ìdí nìyẹn tó yẹ pé ẹ má gbé kúrò níbẹ̀ ẹ má yí kúrò níbẹ̀ ọmọ aráyé ò ní fàìsàn dìwà mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ ṣáà mọ̀ wípé hmm, a kì í ṣaláì má lọ sínú omi ọgbọ́n nígbà tí mo wọlé lẹ́ẹ̀kan kí ni mo fi wọlé ọpẹ́ ni mo fi wọlé lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ọpẹ́ yẹn gangan ni mo fẹ́ sọ kájọ mu omi ọgbọ́n kájọ dálẹ̀ kájọ ṣá lónìí á ọpẹ́ mà ṣe pàtàkì o ọpẹ́ mà dára o ọpẹ́ mà ọpẹ́ mà ń jẹ́ ká máa rí nǹkan mìíràn gbà tí a kò tí ì rí gbà lọ́wọ́ Ọlọ́run o ọpẹ́ máa ń jẹ́ kẹ́mi wá máa máa gùn ju ti tẹ́lẹ̀ lọ o nítorí pé tá a bá sọ nípa ká máa dúpẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wò ládùn àwa ènìyàn tá a jẹ́ ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí òbí ìyá ni tàbí bàbá tó máa ní ó yá gbà ṣọlá ó gbà kínní tọmọ yẹn bá dọ̀bálẹ̀ tó bá kí wa pé dáàdì mi ẹ ṣé mọ́mì mi ẹ ṣé inú ìyá yẹn tàbí bàbá yẹn inú wọn á dùn dáadáa nítorí pé wọ́n mọ̀ yẹn pé ṣọlá ṣe kí ó mọ̀ọ́re ṣùgbọ́n nígbà tí ìyá pe ọmọ wọn mú ṣọlá tàbí olú wọn bá ní ó yá olú gbà ó bá sọ pé rárá o ó kàn gbà ó kàn wọ báyìí mi ì tẹ̀rí kankan tó wà ń bẹ̀ ìyá yẹn láti á báyìí àárẹ̀ àgbọ̀n á kó tì ọ́ nítorí wípé ó ti mọ̀ pé ọmọ yẹn kò ní ṣe kí ni kò ní more ẹ jẹ́ ká fi wí ọlọ́run wà nítorí pé ọlọ́run wa fẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ òun nínú ipòkípò tí a bá wà ìbéèrè tí mo fẹ́ bi ọ́ lónìí ẹ̀yin olólùfẹ́ mi nílé ṣé ò ń dúpẹ́ káká kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ah, àwáwí yìí ni ṣá ah, ọlọ́run o kò sí ewédú o kò sí ilá o kò sí eléyìí o kò sí tọ̀hún o wọ́n wá ní olórin kan wá sọ pé tó bá délé ìwòsàn wàá mọ̀ pọ̀ ọ̀rọ̀ rẹ̀ já sọpẹ́ ìwọ́n tó ń sọ pé oúnjẹ kan ò sí tọ̀hún kan ò sí tó bá lọ sílé ìwòsàn torí ẹsẹ̀ tí wọ́n hang sókè torí ọwọ́ tí wọ́n mú sókè torí èyí tó yẹ pé lójú kò lè fi ríran mọ́ torí ẹni tó yẹ pé oúnjẹ tí wọ́n mú lọ sí ẹnu ẹ tó bá ṣe ń jẹ báyìí ló ń wọnú ikùn ẹ lọ bó tilẹ̀ yẹ pé nǹkan míì tó ò fẹ́ jẹ ohun ni wọ́n ń jẹ ṣùgbọ́n ẹnìkan wà tẹ́ pé patlock náà ti sẹ́nu ẹ̀ tí e, ebi ń pa lóòótọ́ ṣùgbọ́n kò rí àǹfààní láti ṣe kíni láti jẹ oúnjẹ yìí tó bá dé ibẹ̀ tó bá rí nígbà tí wọ́n ń hàǹgì ẹ̀jẹ̀ sí ara ẹlòmíràn tí wọ́n hàǹgì gomi sí ara ẹlòmíràn wàá wá mọ̀ ẹ́ pé ah, ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ni fọlọ́run olódùmarè o ò mú ọmọ rẹ kó bẹ̀rẹ̀ sí máa gbé káàkiri o ò mú ọkọ rẹ kó máa gbé káàkiri tàbí o kò mú aya rẹ kó bẹ̀rẹ̀ sí máa gbé káàkiri ó wá sọ pé kí ni wọ́n fẹ́ dúpẹ́ fún àánú a máa ṣe mí lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mìíràn tó bá ti sọ pé òun kùnlẹ̀ láti sọ fún Ọlọ́run pé Olúwa òun fẹ́ tiẹ̀ bá Ọlọ́run sọ̀rọ̀ báyìí á fẹ́ lè mú hámà àti ìṣó bẹ̀rẹ̀ sí máa kan ọlọ́run yẹn ní àgbélébù kó ṣáà máa kàn án kó ṣáà máa kàn án kó ṣáà máa kàn án ni pé a ìwọ o orí oúnjẹ o fún mi jẹ o orí aṣọ mi òwò o orí kinní kan o ṣùgbọ́n kò sí ẹni tí ò lọ́pẹ́ láti dà nítorí wípé ẹni tó wà ní ìhòòhò ẹni tó ní aṣọ tó bá ró ní hòhò á dúpẹ́ pé à ìhòhò ni òun dúpẹ́ pé òun ò sí ní ìhòhò oníhòhò gan tó wà ní ìhòhò tó bá rẹni tó ti ṣubúlé sílẹ̀ tó ti kú á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun ṣì wà láyé níwọ̀n ìgbà tó bá wà láyé tó wà láàyè ẹnu ọpẹ́ ló yẹ ipò kípò tó o bá wà ọ̀pọ̀lọpọ̀ ni kò yẹ kí àìsàn tó ń ṣe é kó pa á ọ̀pọ̀lọpọ̀ ni ò yẹ kí wàhálà tó wà níwájú ẹ̀ kó tiẹ̀ mú lọ ọ̀pọ̀lọpọ̀ ló ti wà hypertensive nítorí wípé wọn ò mọ pẹ́ dá nítorí pé ọkàn tó bá máa dúpẹ́ ọkàn yẹn máa ní ayọ̀ o ọkàn tí ò mọre ọkàn ìbànújẹ́ ni tí ènìyàn bá kọ́kọ́ máa dúpẹ́ ayọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ ti inú ọkàn ẹ̀ jáde wípé ah ayọ̀ inú òun ṣe kí ni inú ẹ̀ dùn kó tó lè mọ ọpẹ́ dá ìdí nìyẹn tó ṣe ṣe pàtàkì pé ká máa dúpẹ́ o ní láti láyọ̀ tó o bá láyọ̀ hypertension kò jìnnà sí ẹ tó o bá láyọ̀ síróòkì tá à ń sọ nípa ẹ̀ yìí kò jìnnà sí ẹ ẹ tó o bá láyọ̀ àìsàn orí fífọ́ kò jìnnà sí ẹ tó o bá láyọ̀ ara ríro kò jìnnà sí ẹ tó o bá láyọ̀ oríṣiríṣi àwọn nǹkan míì tí ò yẹ kó jáde láti inú àgọ́ ara wa ló máa máa ṣe kí ni ló máa máa jáde nítorí pé inú yìí ọkàn yìí kò láyọ̀ ìbànújẹ́ ló wà níbẹ̀ torí náà ló gbọ́dọ̀ wá pa gbogbo ẹ̀ pọ̀ wá wò wípé wọ́n sá sí ẹ o pẹ̀lú àìsàn tó wà nínú ẹ yẹn wọ́n rán aràn sí kọ́ o ṣùgbọ́n kó o fún rẹ láyọ̀ nítorí pé kò sẹ́ni tó lè fún ẹ láyọ̀ tó bá ń retí ayọ̀ lọ́dọ̀ ọkọ ẹ ó ṣeéṣe kó má lè fún ẹ tó bá ń retí ayọ̀ lọ́dọ̀ ọmọ ẹ̀ ó ṣe ṣe kó lè má ó lè má fún ẹ tó bá ń retí ayọ̀ lọ́dọ̀ alábàágbélé ẹ̀ẹ́ntẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀ ó lè má fún ẹ. wà olóyìnbó sọ pé make yourself happy ìwọ gangan ló máa mú ló máa múnú ẹdùn ẹnìkan sì ń béèrè lọ́wọ́ arábìnrin kan pé kí ló ṣe dé pé ẹ̀rín ṣáà ni wọ́n bẹ́ ẹ wí o wọ́n bu ẹ o olówó o olówó o ẹ̀rín ṣáà ẹ̀rín ni ṣáà kí ló dé ẹ àwọn tó ṣe tó wá ìmọ̀ ìjìnlẹ̀ sọ fún wa yìí pé tí ènìyàn bá ń rẹ́rìn ní gbogbo ìgbà pípé a máa rẹwà sí ni ojú ẹ̀ á máa fani mọ́ra ṣé gbogbo ẹni tó yẹ pé pọ̀ dojú kokokoko ni àmọ̀gbà tínú ẹ̀ dùn àmọ̀gbà tínú ẹ̀ bàjẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n sọ pé wọ́n máa ń burẹ́wà wọ́n máa ń gírísì sí ni wọ́n máa ń burẹ́wà gan-an ni wọn kì í rẹwà mọ́ nítorí pé nínú tó ń dùn yẹn ó máa jẹ́ kí ẹwà ojú àwọn tínú wọn ń dùn tó ń rẹ́rìn ó máa jẹ́ kí ẹwà ojú wọn kó máa ṣe kíni kó máa yọ síta dáadáa. ẹ ìbéèrè tí mi bá kàn wá bí ẹ lónìí ni pé kí ló ń pa ẹ́ lẹ́kún kí ló ń bà ẹ́ lọ́kàn jẹ́ ó wá ti rọ pé ah, ayé tòun ló le jù ó kò sí tẹlómi ò tó rí báyìí o eh, irọ́ ni irọ́ ni níbi tí wọ́n ti ròyìn pé tiẹ̀ ló burú jù mo ní tó bá tún gbọ́ tọmọ ẹlòmíràn wá rí pé tiẹ̀ wà tún máa dúpẹ́ wà máa yíra síwájú ọlọ́run ni ó pẹ́ ló yẹ ká máa dá ní gbogbo ìgbà ó tó bá ń dúpẹ́ tínú ẹ̀ bá ń dùn ò lè pẹ́ lórí àìsàn tó wà ńbẹ̀ yẹn tari àmọ́ àfihàn nítorí pé oògùn tí wọ́n bá fún ẹ pé kó o lò tí dókítà bá fún ẹ oògùn yẹn á ṣe kí ni á ṣiṣẹ́ lára ẹ nítorí pé inú ẹ o múnú ara ẹ dùn máa múnú ara rẹ dùn ẹ wò mí o àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀ ó ní láti dodidi ni ojúmọ́ ire lètò ìlera là ń sọ nípa ẹ̀ lónìí àníkí là ń sọ nípa ẹ̀ lẹ́ẹ̀kan sí a sọ nípa àìsàn rọpárọsẹ̀ tí àwọn olóyìnbó mọ̀ sí stroke dókítà mi ti wà ní ìkàlẹ̀ pt mi ti wà ní ìkàlẹ̀ tọmọ bá mi tú yẹlẹyẹlẹyẹlẹ lọ́lọ́kan òjọ̀kan Orísun ni mo wà tí mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe bóyá o tiẹ̀ wá fẹ́ rí wa sí àwọn social media wa kò lọ síbẹ̀ Instagram wà rí wa wò Facebook wa wà níbẹ̀ bẹ́ẹ̀ ni twitter wa náà wà níbẹ̀ pẹ̀lú ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn